ó yẹ kí tí mo bẹ́ẹ̀ it's a boy out of swags aka swag nation aka swagu ó pọ̀ létí ó wo lọ́wọ́ báyìí dé láti London nìyẹn ó kì í bí a I tẹ̀dó sí àyìn ta lè tẹ̀dó sí ọ̀tẹ̀ yìí ká tẹ̀ tẹ̀dó sí sírùlérè ní Ìjẹ̀ṣà tata dé àwọ̀ gbòòrò àwọn ti gbòòrò gan-an jẹ́ kí ni wọ́n gbà wá tọwọ́tọwọ́ tẹsẹ̀tẹsẹ̀. èyí wà ló ń pè ní stamina tó bá lẹ́mìí ní o lè dúró sí ìbà yìí o ṣáàmù àwọn ọmọ ìyá mi pọ̀ you. ní ìbà fàájì làwọn máa ń ṣe ní ìbà láìkìjà o ṣáàmù bọ̀ ìyẹn ò mí pé kó wá fi rè lọ ẹ̀ fọwọ́ ràn yé kí n gbọ́dọ̀ gbà bí ọmọ mọ́ mi ojú ọ̀yẹ́ kí n ojú ọ̀dá padà bí ọmọ dáàdì àwọn ọ̀dọ́ wa gbọ́n ló ní sùúrù èyí tó bá dún wọn afárá jẹ gba ọṣáàmù ẹgbẹ́ aláta máa ń jẹrin jẹrin kò ní stamina ṣé ò mọ̀ ni òye wọn lè fẹ́ ọ ta sẹ́ gbòòrò kan ojú ọ̀rọ̀ ṣe kí n stand well well kó tẹ̀ wá lúrọ̀ wúrẹ̀ àtẹ̀jú one or two náà kọ́tẹ̀ yé kí ni kó tó já pa. yàtọ̀ sí yẹn náà tá a bá ń perform náà a máa ní strength a máa ní energy láti máa perform ìrọ̀ ẹ̀ náà la yẹn gbé ìrìn ṣáà mọ̀ àwọn aláyẹ fún ọjẹ ṣáṣá ni pé. àdúgbò yìí oúnjẹ wọn náà wà pàǹjọ wọn palace everything wà nígbà bá fẹ́ jẹ lẹ́ máa rí ọjà náà dẹ́gbẹ́ fẹ́ lọ́ra kan tara nígbà bá fẹ́ sè náà ẹ̀dìyàn náà tún wà. bẹ́ẹ̀ lọ ni ọjà àmọ́ ìjọsìn mo branch yẹn mo chop one or two spoons. everywhere security wà ó ṣáàmù ṣáàmù àdìkọjá ya ara ẹ anybody kí ni anybody ní tọ́jà ẹni kan ní ìwọ̀n ní tọ́jà but security tight ní ibà ẹ̀ṣẹ̀ àwọn tẹ̀ náà tó wà lẹ́kọ̀ọ́ àwọn tẹ̀ náà wà tó guide I ẹ àwọn I náà wà àwọn SARS náà wà anti-cultism I àwọn Oòduà náà tún wà so everywhere security wà ó ṣáàmù. adelo freshen up ẹ ṣáàmù àárọ̀ yẹn stamina la wà nísìnyí àwọn sùúrù lè rìn ní ṣáàmù ká jam studios ẹ̀ka máa lọ àmì Mr Big Man bless. swago musa big man oṣaamu musa big man fukata entertainment ó yà náà ẹ ká lọ kojú yẹn pọ̀ náà Banga, banga oṣaamu ó pọ̀ à ń sọ̀rọ̀ nípa orin ní sùúrù lérè àwọn tó ti jáde ní sùúrù lérè àwọn tó yẹ pé ògùn wọn ti búyọ láti sùúrù lérè tábàdí sọ̀rọ̀ nípa ojb jezreel ẹ ti sọ̀rọ̀ nípa anybody rip baba àwọn yẹn lọ́wọ́ tẹ̀lẹ̀ tó ní sùúrù lérè tó yẹ kí wọ́n mọ̀ pé afro pop afro hip hop ojú ẹ̀ ń ṣẹlẹ̀ ní ìbàyà afro beat ń ṣẹlẹ̀ ní ìbàyà náà and also whiskey, náà òun náà òun náà try ó gbé ó gbé Sule lárugẹ káàkiri àgbáyé wọ́n pọ̀ lọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ jaburata gbogbo èèyàn tó wà ní ìbọn wà àwọn yàtọ̀ ọ̀dà dúró dúró ara wọn wọ́n dẹ̀ ń ṣe nǹkan tó yẹ kó ṣe ojú ọ̀rọ̀ bọ̀dẹ̀ dágájíà. torí bẹ́ẹ̀ máa sọ̀rọ̀ Sule láti sọ̀rọ̀ roundabout ṣíta ẹ̀ ṣáàmù mèlúbélà àwòrán nǹkan yẹn ibà la máa wá máa ṣe fàáyì lọ́wọ́ rẹ̀ lọ́wọ́ lọ́wọ́ kúkúkú time ẹ̀ ṣáàmù stadium ibẹ̀ yẹn tó bẹ́ẹ̀ lọ náà ni a ṣe wá ń gbèrò. ẹ ṣáàmọ̀ ṣítàlá wa yìí kò ní ìjọba máa ṣe táyé pé sáwòrán ń bẹ̀ ẹni tó máa ṣe láyé àbí tó máa yàwòrán sí tábà kọrin tán gbọ́n máa tó yàwòrán pé kọ́ lè mọ̀ pa àlàǹtà art art art is the word. art of the world ọlọ́run. àwọn obìnrin jẹ̀ṣà báyìí fún ẹnìkan tó fẹ́ àwọn náà máa fẹ́ ẹnìkan tó fẹ́ ó ṣáà mọ̀ ṣé wọ́n dáadáa àwọn náà máa ṣe é dáadáa wọn ò yá wèrè jù. Oya Nadira, what's up, you? Oshamo, street lava, wine sheen, you Oshamo. Set our swag nation. Tọ́lá ayé mi kan tí mo bẹ̀rù jù ní láti pàdánù èèyàn tó bá súnmọ́ mi. Tọ́lá àti pàdánù èèyàn tí èèyàn dàgbà pẹ̀lú tí èèyàn súnmọ́ tí èèyàn fi tọkàntọkàn tọ̀. Èèyàn máa yẹ̀yàn lẹ́yìn. So ojoojúmọ́ máa ń gbàdúrà yẹn pé ọlọ́mọ ayé kí n pàdánù èèyàn tó bá súnmọ́ mi. Ọlọ́mọ ayé kí n káwọn tó dẹ̀ súnmọ́ mi náà pàdánù èmi náà. Because tí street kọ́ mi nílé ayé mi ó kọ́ mi ní pé o gbọ́dọ̀ jà fúnra ẹ̀ o gbọ́dọ̀ tiraka kó lọ pọ̀ lọ kó lè bẹ́gbẹ́ pé o ní kí wọ́n máa ṣe ọ̀nà ẹ́sítírílì jàgídíjàgan òye ẹ̀ but tó bá ta sí ẹ̀ wọ́n ṣe o gbọ́dọ̀ dúró rí o lè gbọ́dọ̀ lẹ́ni pé o gbọ́dọ̀ respect ara o gbọ́dọ̀ fún ẹ lápọ́nlé àpọ́nlé ara láyọ̀ fi ń bu ìkùn láyọ̀ fi ń fún ẹ lápọ́nlé tó bá pọ́nra ẹ lé wọn ní pọ́n ẹ lé o o ṣáà mọ̀ ẹ fẹ́ gbọ́rọ̀ lọ́pọ̀lọ́ fọ́pọ̀lọpọ̀ pọ̀lọ́ tí kò lọ́pọ̀lọ́ ah. pátápátá korongo tẹ kọ̀rọ̀ kókó wà tó fẹ́ báyìí sọ ẹ̀rọ fọlọ́ rọ wẹ́n tó bá tàbá kó jọ̀wọ́ kó má bínú kó lọ́pọ̀lọ́ lẹ́ka ó sọrí lẹ́ka ó sẹ́yìn kó ló ṣe ń tẹ kọrin mọ́lẹ̀ bẹ̀rẹ̀ ọ̀húdà and still ọ̀rọ̀ púpọ̀ nǹkan adúmọ̀ ròyìn tá fojú bá.